فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته آه لن يوتي الله سبحانه وتعالى tí a ṣe àsàlátù fún òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́ Allah subhanahu wa ta'ala èyí tí a tún máa gbé yẹ̀wò lálẹ́ yìí kí Allah subhanahu wa ta'ala kó ṣe ní sábàbí ìtọ́sọ́nà fún ìdílé ẹnìkọ̀ọ̀kan wa kó sì fi ṣe sábàbí àtúnṣe àwọn ibi tí ẹnìkọ̀ọ̀kan wa bá kù sí gẹ́gẹ́ bí ọkọ ni àbí gẹ́gẹ́ bí ìyàwó nínú ilé àbí Allah subhanahu wa ta'ala kó bá wa fi sínú mizana hasanat wa àti àwa tí à ń wí àti gbogbo àwa tí a dá ohun mọ́jú láti tún gbọ́rọ̀ ọlọ́run àbí Allah subhanahu kí bá a fi sínú òṣùwọ̀n iṣẹ́ olóore wa. موضوعنا اليوم مفهوم قوامة الرجل على المرأة بيت الرسول صلى الله عليه وسلم نموذجا أبوي ní tí a ń pè ní qawamatu rajul tí a lè túmọ̀ rẹ̀ sédè Yorùbá wípé ìdílé mú ọkùnrin agbára ìdílé mú èyí tí Ọlọ́run ọba gbélé ọkùnrin lọ́wọ́ ju obìnrin lọ àgbọ́yé yìí a fẹ́ wo inú ilé ànábì sallallahu alayhi wa sallam báwo ni òjíṣẹ́ ọlọ́run báwo ló ṣe túmọ̀ rẹ̀ fún wa ànábì sallallahu alayhi wa sallam ànábì máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bi qawlihi wa bi fi'lihi nǹkan mi lẹ́nu fún wa ìgbà míì sì ń bẹ ànábì á ìṣe ìṣesí rẹ̀ yóò fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ìgbà míì sì ń bẹ wọn ṣe nǹkan míì lójú rẹ̀ kò ní takò kò sì ní pé kí wọ́n má ṣe é eléyìí ni takrir àwọn àlàyé tí a fi máa gbéyẹ̀wò lénìí nípa níta ń pè ní ọ̀wọ́mọ̀tò rọ́jòl alẹ́lìmọ́ra ojú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi máa ń wò ọ̀tọ̀ ni a rí pé dandan táwọn ọmọ fi ń ṣe awẹ́wà àbí ṣàwàdà àwọn obìnrin a máa sọ wípé bí ọkùnrin òbí mọ àyà kan alukur'an wọ́n mú mọ àyà mi kan àkọ́kọ́ nù ẹ̀ ní fáńfù mọ̀ọ́fọ́ bẹ̀rẹ̀kùn mi nà nìṣá mọ́sánná kọ́tù lẹ́ẹ̀ṣẹ́ wọ́n lè ọkùnrin ní mọ̀ ẹ̀ ẹlẹ́kejì wọ́n ní gbogbo ọkùnrin ẹ̀ àrùjálù kọ̀ wọ àmúna alẹ́nisa ìyẹn túmọ̀ sí pé ìtumọ̀ tí oníkálukú ń fún un tọ̀tọ̀ ni ó yẹ lómi lórí àrùjálù kọ̀ wọ àmúna alẹ́nisa kò wá ọkùnrin lórí obìnrin ń gbọ́ yìí pé kí àjẹ obìnrin wípé ọlọ́run ti sọ wípé òun gbàṣẹ lé àwọn ọkùnrin lọ́wọ́ àbí kó tiẹ̀ dágunlá sóbìnrin àbí kó fara ní àbí kó kó ìdààmú bá lábẹ́ wípé àwa lọ̀gá àwa làgbà. kò sí sí ẹni tó lè mọ ìtumọ̀ alukur'an tó tó anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi mọ ìtumọ̀ alukur'an ó sì lò ó nínú ìgbésí ayé rẹ̀ kó bàa lè máa jẹ́ àríkọ́ṣe fún wa òun la fi sọ wípé baytu rasul náà mú dájọ́ ẹ jẹ́ ká jọjọ lọ sínú ilé anabi sallallahu alayhi wa sallam ká lè gbàgbọ́ yìí ìtànpé ní ọ̀wánàtò rọ́jòlè alàlùmọ́ra ká lọ sínú alukur'an karim lákọ̀ọ́kọ́ sóràtún nìsa quran chapter four verse thirty four quran orí kẹrin ẹsẹ̀ kẹrìnlé ní ọgbọ̀n. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعدهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعذوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبقوا عليهن سبيلا inna Allaha kana aliyan kabira ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún ọnà al-Qur'an 'ala an-nisa ọlọ́run 'ala lórí àwọn ìyàwó wọn kí ni ìtumọ̀ qawwamun lọ́dọ̀ àwọn olùmọ̀ kábẹ̀rẹ̀ látọ̀dọ̀ alìmáàmù tọ́bẹ̀rí alayhi rahmatullah kọ́lọ́mù bá kó bá a yọnu sí wọn. قال أبو جعفر وني يعني بقوله تعالى جل ثناؤه wọ́n ní tí ọlọ́run bá gbà lérò pẹ̀lú ar-rijalu qawwamuna 'ala an-nisa wípé àwọn ọkùnrin ni qawwamun lórí àwọn obìnrin wọ́n ní túmọ̀ rẹ̀ ní wípé ar-rijal ahlu qiyamin 'ala an-nisa'ihim pé àwọn ọkùnrin àwọn ni a gbé iṣẹ́ àwọn nǹkan tá a fẹ́ máa sọ yìí lé lọ́wọ́ lérí àwọn ìyàwó wọn àkọ́kọ́ fi di ibihin níbi ìmọ̀ kọ́ àwọn ìyàwó wọn lẹ́kọ̀ọ́ tàbí ìmọ̀ tún wọn ṣe ìmọ̀ pe àkíyèsí wọn ìmọ̀ fòòró wọn lọ síbi nǹkan tó dáa. والأخذ على أيديهن فيما يجب عليهن لله ولأنفسهم بكنا كين يوم سيوان لجوكو كورو كين يوم قوانتي láti lè máa fòòró wọn lérí ìmáa ṣe nǹkan tọ́lọ́hún ṣe lọ́ranyàn lé wọn lórí ojúṣe wọn sọ́lọ́hún tó dá wọn ká mójútó kárí pé wọ́n ń ṣe é bákan náà àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe fúnra ara wọn tó lè ṣe wọ́n láǹfààní láyé àtijọ́ gbọ́ndà kìyàmá kọkùnrin ó mọ̀ pa obìnrin kì ìgbà míì ń bẹ ní tí ó ṣobìnrin láǹfààní nínú ìwé ìṣe ayé rẹ̀ ó lè máa rojú ó lè máa fakùn nínú ìtumọ̀ kọ̀ wà múna alánisa gẹ́gẹ́ bí ìmáàmù tọ́bàrí wọn ṣe tó wọn ni nínú rẹ̀ ni wípé káfòrò obìnrin lérí kó ṣe ń tọ́lọ̀ ń fẹ́ kó tẹ̀lé àṣẹ ọlọ́run kó sì ṣàmójútó nǹkan tí yóò ṣe láǹfààní nínú ètò ìgbésí ayé rẹ̀. bákan náà afáwa abdulhaq afáwa asòdì ọlọ́run kó bá a yọ́nú sí wọn nínú àwọn àgbà àti àbẹ̀hùn wọ́n ní ar-rijalu qawwamuna 'ala an-nisa wọ́n ní àwọn ọkùnrin ìyún ni àwọn ọkọ ọlọ́run ọba ṣe wọ́n ní kọ̀wọ̀ àmúnù lórí àwọn ìyàwó wọn qal ya'khuduna ala aydihin wa yu'addibuhun àwọn ọkọ yìí wọ́n gbọ́dọ̀ mú àwọn ìyàwó wọn kiri wọn ò gbọ́dọ̀ fi wọ́n lójú sílẹ̀ wọn ò gbọ́dọ̀ pa wọ́n tì wọ́n gbọ́dọ̀ rí wípé wọ́n mójútó ojúṣe wọn sí ọlọ́run ọba tó dá wọn bákan náà ojúṣe wọn lẹ́ẹ̀dẹ̀ ọkọ wọn wọ́n ń rí i pé wọ́n ń ṣe é àwọn ọkọ gbọ́dọ̀ ṣègbìyànjú lérí wọn nípa rẹ̀ wọ̀yọ̀ àdìbòhónì àwọn ọkọ wọ̀nyí wọ́n gbọ́dọ̀ jẹ́ olùṣàtúnṣe àwọn obìnrin yìí tí wọ́n bá ṣe àwọn nǹkan tó kù díẹ̀ káàtó. al-imam ibn kathir kọ́lọ́nkúba yọ́nu sí wọn. wọ́n ní ayé àrọ́jòló wọ́n láwọn ọkùnrin tẹ́ ẹ rí yẹn kọ́yìmù alẹ́lmọ́r a wọ́n ní kọ́yìmù ni wọ́n jẹ́ lórí àwọn ìyàwó wọn kí ni túmọ̀ kọ́yìmù ayé wúwarọ̀ èso ha wàkẹ́bíru ha wàlhákìmù àléyà wàmù àdìbò ha ìdá àwọ̀jọ̀ ìdá àwọ̀jọ̀ wọ́n ní ọkọ yìí òun náà ni ọ̀gá òun ni aṣáájú ó ní olùtúnniṣe fún obìnrin nígbà tí obìnrin tíjọbìnrin bá gbé obìnrin ọkọ rẹ̀ ló wà ní ipò láti ṣàtúnṣe rẹ̀ kí la wá fẹ́ sọ lórí ẹni tí wọ́n fẹ́ tó ṣe pé wọ́n gan tún dáa jùlọ ó pé jùlọ nílàákàyè ó pé jùlọ lágbòye ẹ̀sìn ó pé jùlọ lóye ta ni ó wà á túnra yín ṣe nínú intaàfi jọkọ téèyàn fi lè wà lábẹ́ ar-rijal qawwamuna 'ala an-nisa ọ̀kan náà ni kéèyàn ó lè ṣàmójútó ìyàwó èèyàn láti rí tọ́lọ́run ọba ṣe láti lè mọ ojúṣe rẹ̀ àti láti máa ṣàtúnṣe rẹ̀ tó bá kù sí àwọn àbíkàn gẹ́gẹ́ bí obìnrin. Imam al-Qurtubi rahimahullah àwọn sọ pé ar-rijal qawwamun 'ala an أي يقومون بالنفقة عليهن والذب عنهن wọ́n ní túmọ̀ eléyìí ni wípé ọkùnrin òní ò máa gbìyànjú láti náwó lórí ìyàwó rẹ̀ bákan náà wazab anhun ọkùnrin ni ó sì máa gbìyànjú láti protect láti dáàbò bo ìyàwó kúrò níbi àbùkù láti dáàbò bo ìyàwó kúrò níbi ẹ̀tẹ́ láti dáàbò bo ìyàwó kúrò níbi ìyẹpẹrẹ àbí láti dáàbò bo kúrò níbi tó lè ba ẹ̀sìn rẹ̀ jẹ́ nínú ìtumọ̀ ọ̀wàmọ́n alanisa òǹdílé yìí àwọn olùmọ̀ tafsir wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lórí ìtumọ̀ ọ̀wàmọ̀ yìí gbogbo àwọn ìtumọ̀ tá a wá kàkálẹ̀ yìí afẹ́pin síbi ọ̀nà bíi mẹ́fà ní ṣókí a wà gbogbo àwọn ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà yìí báwo ni anabi sallallahu alayhi wa sallam báwo la anabi ṣe lò ó nínú ilé rẹ̀ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ nínú ìtumọ̀ kọ̀wáàmà yìí òun náà ni ta'dibu al-mar'ati bir-rifqi wal-lin at-ta'dib kéèyàn ó máa kọ́ wọn ní ẹ̀kọ́ kéèyàn ó máa tún wọn ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀nà tí yóò fi yé wọn pẹ̀lú ọ̀nà tí wọ́n fi gba àtúnṣe alákọ̀ọ́kọ́ nínú ìtumọ̀ ar-rijal qawwamun 'ala an-nisa ojúṣe ọkọ ni. ẹlẹ́ẹ̀kejì himayatul mar'ati waz-zabbu 'anha kéèyàn ó jẹ́ ẹni tí ó máa dáàbò bo obìnrin protection kéèyàn ojúṣe ọkọ ni láti protect ìyàwó ẹ̀ kúrò níbi àbùkù gbogbo nǹkan tó lè sọ ìyàwó rẹ̀ dẹni ẹ̀tẹ́ ọkùnrin tí ń sọ pé ojú tí ìyàwó mi ojú ò tì mí òun ni àgbà aláìlójútì nítorí pé ìyàwó wa almar'atu sirru zawjiha obìnrin tí ẹ rí yẹn kọ̀kọ̀ àṣírí ọkọ ni gbogbo ọkùnrin tí ò ná ni àṣírí rẹ̀ irúfẹ́ àwọn ọkùnrin bẹ́ẹ̀ ni wọn kì í dáàbò bo ìyàwó wọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní ìlénì ìyàwó rẹ̀ ó ti lálàsí ó ti yẹpẹrẹ ó ti dẹni àbùkù lórí nǹkan tí ó jẹ lórí nǹkan tí ó mu tó bá wá rí bẹ́ẹ̀ nínú ìtumọ̀ ar-rijalu qawwamuna 'ala an-nisa òun náà ni al-himayatu himayatu al-mar'ati wa dhab' anha kéèyàn dáàbò bo ìyàwó èèyàn gbogbo ohun tó lè fàbùkù kàn kéèyàn dáàbò bo kúrò ń ẹ̀kẹta òun náà ni mulatafatul mar'a kéèyàn máa bá obìnrin ẹni gbé ní gbígbé tọkàn rẹ̀ ó fi balẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó fi jẹ́ pé tó bá lọlé bàbá rẹ̀ gan kò ní fẹ́ dúró ń bẹ̀ ń padà sọ́dọ̀ ọkọ ìbásepọ̀ ìbágbépọ̀ ọwọ́ tó nà sí oní máa jẹ́ kóbìnrin ọmọ ronú bẹ́ẹ̀ الملاطفة والمعاشرة الطيبة يبقى دا دا تقو كلي في من بالي نينو الرجال قوامون على النساء يبقى فاتتو ألا كان الإنفاق وتحمل المسؤولية وتلبية مطالب الحياة كان يوم أنه لذي كان يوسي ما Um, tẹ́rí sí àwọn ìtàlẹ́pọ̀ ní responsibilities àwọn ojúṣe èyí tó ṣe wípé ọkọ ló kàn gbàgbàgbà kọkùnrin má yẹrí kúrò ńbẹ̀ kó mọ̀ sí pé àwọn ìyàwó wa láti síbi àwọn ojúṣe tó ṣe pọ́kọ ló yẹ kó máa ṣe gbogbo ọkọ tó ti àwọn ojúṣe rẹ̀ sọ́dọ̀ ìyàwó irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ kò sí nínú àwọn tó lọ ń sọ wípé ar قوامون على النساء ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni amrul mar'ati ala ta'ati Allah kéèyàn máa pa obìnrin rẹ̀ láṣẹ lérí bí wọ́n ṣe fi tọ́lọ́run ṣe títẹ̀ láṣẹ ọlọ́run ọkọ tí ò náà ní bíyàwó rẹ̀ ṣe ń múra ọkọ tí ò náà ní bíyàwó rẹ̀ ń ṣe ń rò papọ̀ máwọn ọkùnrin míì ọkọ tí ò lówú lára ọkọ tí kì í pa ìyàwó rẹ̀ láṣẹ kó kírun ọkọ tí kì í pa ìyàwó rẹ̀ láṣẹ kó gbàwẹ̀ ọkọ tí ìbéèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ pé àwẹ̀ sí sí ẹ ti sán tẹ̀ jẹ́ ní Ramadan ọkọ tí ò mọ bí ìyàwó rẹ̀ lè gbé jí lóru ṣe kẹ̀yàmù lẹ́yìn gbogbo àwọn nǹkan tẹ̀sìn ni a ṣe èyí tó jọ̀ràn yẹn ni àrí tó jẹ́ súnà ni ọkọ ojúṣe ọkọ ni láti máa fòòró ìyàwó rẹ̀ tó gbé bí ṣe dá àwọn obìnrin ẹ̀sìn wọn máa ń dínkù ní gbogbo ìgbà tí wọn bá ń bẹ nínú oyún tí wọ́n bá ń ṣe nǹkan oṣù tí ìbá tiẹ̀ ṣe àánú ọlọ́run obìnrin tí ó kírun sàá tí ó tún fi ìrun lẹ̀ ìgbà tí ó bá tún padà gbé yẹn yẹn lè fẹ́ máa láàmú ma ojúṣe ọkọ ni láti ràn wọ́n lọ́wọ́ ìgbà wo ló fẹ́ san padà máa gbà kémi náà máa ràn ọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ojúṣe ọkọ tó kó sábẹ́ ẹ̀kọ́ wá mà mí. ẹlẹ́ẹ̀kẹfà tọ̀jí olùmọ́ra àti wà ìrìṣàdùhà wà mùsàwárátù àfi umur ìmọ̀ tọ́ obìnrin sọ́nà torí pé bóbìnrin ṣe ń ronú nígbà míì ó lè má rò jinlẹ̀ tó bá ti fi lọ ọkọ kọ́kọ́ ó mọ̀ láníyàn tí ò dáa kó tọ́ sọ́nà wípé ò ṣe ṣe báyìí nínú ìtumọ̀ ọ̀wá àmọ́ ọkùnrin náà nìyẹn. bákan náà ká mọ̀ lérò pàwà nìkan la gbọ́n tán ọkọ a máa gbàmọ̀ràn lọ́wọ́ ìyàwó a máa fọ̀rọ̀ lọ obìnrin pé jẹ́ ká jọjọ wo ọ̀rọ̀ yìí gbà mí nímọ̀ràn gbogbo eléyìí náà lábẹ́ ar-rijalu qawwamuna 'ala an-nisa gbogbo àwọn kata wa kàkàlẹ̀ yìí ẹ jẹ́ ká wá wo bí ànábì muhammad sallallahu alayhi wa sallam bá ànábì ṣe ṣe àmúlò rẹ̀ pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ alákọ̀ọ́kọ́ ta'dibul mar'ati bẹ̀rẹ̀fẹ̀ wẹ̀líìn kí èèyàn ó máa tún obìnrin ṣe pàápàá jùlọ nígbà tí obìnrin tí wọ́n bá ń gbé ọwọ́ ìjóbìnrin wọn lẹ́ẹ̀dẹ̀ ọkọ ká tún wọn ṣe ká pe àkíyèsí wọn kúrò níbi ìwà tó lè kó bá wọn lẹ́ẹ̀dẹ̀ ọkọ ojúṣe ọkọ lílé kì í ṣe pé kó o gbé fóònù lójú ẹsẹ̀ ó ti ń pa àwọn òbí ẹ̀ ó ti ń pe bàbá rẹ̀ ó ti ń pe ìyá rẹ̀ ọkàn wò ní balẹ̀ wọ́n gbà wípé onílàákàyè ó sì lóye láti lè ṣe níkọ̀ wàhámà lórí obìnrin náà fi so yege ọmọ fún ọ ó yẹ kó o lè lọ́pọlọ rẹ láti tún ṣe ìṣepódìgbà tó bá pariwo rẹ káàkiri ayé kó tó gbà tuntun ṣe. anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam anebi ni àríkọ́ṣe wa lórí agbọ́nrin yìí àwọn kan bẹ tá a sáré gbéyẹ̀wò lórí agbọ́nrin àkọ́kọ́ yìí àná Aisha radiyallahu anha látọ̀dọ̀ ìyàwó Aisha ọlọ́run kò bá yọ sí wọn gẹ́gẹ́ bí ìyàwó àtọkọ bí wọ́n ṣe máa ń jókòó tí wọ́n máa fọ̀rọ̀ panu tí wọ́n ara wọn ọ̀kan náà àwọn ìyàwó Ànábì sallallahu ìyàwó Sọfíyà ọlọ́run kò bá wọn kọjá wọ́n sì jẹ́ ẹnìkan tí wọn è ṣèyàn gíga ẹnì kúkúrú ni wọ́n. bí wọ́n ṣe wá kọjá ìyá wa Aisha radiyallahu ta'ala anha wọn wá ní hasbuk min sofiyyat kada wa kada wọ́n nílò òjíṣẹ́ ọlọ́run bó ṣe bó bá tiẹ̀ rí nǹkan kan lára sọ̀fíà bó ṣe òdo bó ṣe rí nìkan gan-an ó ti tó fún ọ wọ́n ní kí ni ìyá wa lérò ni pé òdo bó ṣe rí ni wípé bó ṣe jẹ́ ẹni tí ò ká wọ́n ṣe sọ̀rọ̀ yìí tán faqal anabi sallallahu alayhi wa sallam anabi ní laqad qulti kalima ìrẹ̀ aisha ó ti sọ ọ̀rọ̀ kan lẹ́nu èyí tó ṣe pé law muzijat bima il bahar la yìí tí wọ́n bá sọ sínú omi òkun yóò yí àwọ̀ omi òkun yóò sì yí gbogbo rẹ̀ padà níbi tọ́rọ̀ náà burú dé ẹ rí wípé anabisọ́lá àṣálàm tó ń tipa wọn àti àwa aṣáájú ń sọ̀rọ̀ lójú ẹsẹ̀ wọ́n ṣàtúnṣe wọn hada tadib wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé a kì í sọ̀rọ̀ èèyàn lẹ́yìn bẹ́ẹ̀ kọ́ọ̀lẹ̀t ìyá wa aṣá ní èyí nìkan kọ́ wàhákéètò láwù ìǹsánà níjọ́ kan mo wà pẹ̀lú anabisọ́lá àṣálàm mo wá ń sin ẹnìkan jẹ bẹ́ẹ̀ ni ẹ ṣe máa ń rìn àgbo máa ń ṣe mò ń sin jẹ anabi ni ma uhibbu anni hakaitu insana anabi ni mi ò nífẹ̀ẹ́ sí kí n máa sìn yàn jẹ wà á nà lè kádà wà kádà kódà kan kó gbowó ilé ayé fún mi kan ní wọn fún mi ní nǹkan báyìí báyìí mi ní máa sìn yàn jẹ ẹ wo bá nàbì sallallahu alaihi wasallam bá nàbì sì tún ìyàwó Aisha sí tó ń ti pé ọmọ èké ni ìyàwó Aisha tó ń ti pé olólùfẹ́ anabi sallallahu alaihi wasallam púpọ̀ ni wọ́n anabi ò jẹ́ kífẹ́ orúbọ àwọn lójú láti lè má ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ọkọ rọwáwó Abu Daud afọ Abu Daud náà gba wa ó dọwọ́ ogun ẹni tó bá jẹ́ ọkọ nínú pa fẹ́ràn ìyàwó wa òun náà ní tàdíìbù ha ká máa tọ́ wọn sọ́nà ká máa dá wọn lẹ́kọ̀ọ́ ká máa jágbe mọ́ wọn tí wọ́n bá fẹ́ máa yàpá àṣẹ Ọlọ́run eléyìí wá sí ni ẹ rí i pé Ọlọ́run ní fáìn lọ òun náà ẹ ṣe wá sí fún wọn kí ni ànábì sálàm ṣe fún ìyàwó Aisha bí ànábì ṣe wá sí fún pé nítorí máa ṣe òun kò dáa ẹjá tún wo ìpele kejì an Anas bin Malik radiyallahu anhu qala láti ọ̀dọ̀ àfọwọ́ Anas bin Malik kọ́lọ́n kò bá a yọ ní sùn wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ànábì ń bẹ níjọ́ kan inda ba'di nisa'i lọ́dọ̀ kan nínú àwọn ìyàwó rẹ̀ ó ń bẹ ó ń bẹ nú àwọn tí wọ́n sọ wípé ìyàwó Sọfíyà ni kódà àwọn mi sọ pé ìyàwó Zainab pinto Jahsh ni wọ́n ní ànábì wa wà pẹ̀lú ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ yìí báyìí ni ọ̀kan náà àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n bá gbé ọpọ́n tí oúnjẹ ń bẹ nínú rẹ̀ àwo tó lóúnjẹ wọ́n bá gbé wá ìgbà tí wọ́n gbé wá fọdọrọ bá tilẹ̀ ti ànàbí sọlá sọlá fi bẹ́ẹ̀tì á yádàlá kọ́ọ̀dì ọmọ ọ̀dọ̀ tó ní kó gbóúnjẹ yìí wá ẹni tánà bí wà lọ́dọ̀ rẹ̀ níjọta wí bóun ṣe gbá ọwọ́ ọmọ ọ̀dọ̀ yìí bó ṣe gbá ọwọ́ rẹ̀ nù oúnjẹ tí ń bẹ ń bẹ àti àwo ọba dòdúdílẹ̀ gbaragada fanfàlà kọ́t àwo yìí bá fọ́ sí méjì àbí ọ̀pọ̀n fàjámà ànàbí sọlá àlọ́ sọlá ń fìlà kọ́ sọ̀fà àfọ́kù àwọ̀ yìí àbí ọpọ́n yìí ànábì kó jọ wọ̀yàkú ànábì wa ń sọ fún àwọn àlejò tí wọ́n wà níjókòó ànábì ní ká jẹun jẹun nítorí pé gaarot umukum ìyá yín ó ń jowú ìyá yín ń jowú fún mahabasal khadim ànábì wa ní kí ọmọ ọ̀dọ̀ tó gbé oúnjẹ ìwà kó má lọ òkú dúró báyìí ní ànábì sallallahu alayhi wa sallam ànábì ní kí ẹni tó fún àwo inú ìyàwó rẹ̀ pé kó mú àwo kan wá lọ́dọ̀ rẹ̀ ànábì sì fi àwo yìí ránṣẹ́ sí ẹni tó gbóúnjẹ wá èyí tó fọ́kù yẹn ànábì fi sílẹ̀ fún ẹni tó fọ́ àwo náà rọwáwul Bukhari afa Bukhari ló gba hadisi wa ẹ tún wo ìpele àtúnṣe ẹlẹ́ẹ̀kejì èyí tí kúrò ní ọ̀rọ̀ ẹnu ànábì ṣàtúnṣe rẹ̀ pẹ̀lú ìṣe àìfọ́ nǹkan oníkan ẹni tó bá ba nǹkan oníǹkan jẹ́ kó náà kán kán èyí tó bàjẹ́ nǹkan dà padà fún èyí tó dà nǹkan dà padà fún ẹni tó ba nǹkan rẹ̀ jẹ́ nínú àtúnṣe lélẹ́yìí ọkùnrin ò gbọdọ̀ sọ wípé kò fẹ́ràn ìyàwó fẹ́ràn ìyàwó gbélérí kó wá máa ṣe tí ò dáa kó má lè pè sákìyèsí akáláṣe ọ̀nà wo ló fi pè é tí kò fi ní jẹ́ wípé àtúnṣe tó o fẹ́ ṣe yóò tún já sí ìbàjẹ́ ẹ̀kọ́ yẹn ni a gbúdọ̀ ní gẹ́gẹ́ bí ọkùnrin ṣùgbọ́n ká fọwọ́ lẹ́rán kí obìnrin máa ṣèbàjẹ́ ká fọwọ́ lẹ́rán kóbìnrin máa yapa àṣẹ ọlọ́run ká fọwọ́ lẹ́rán kóbìnrin kó pa ojúṣe rẹ̀ tì nínú ẹ̀sìn Allah subhanahu wa ta'ala eléyìí kì í ṣe ìròyìn ọkùnrin dáadáa gẹ́gẹ́ bí ọkọ tí ọlọ́run bá ròyìn náà Al-Qur'an wípé ar-rijal qawwamun 'ala an-nisa. ìpele àkọ́kọ́ tó lọ ní fún ìròhùn òun la ṣe wà lérí ẹ̀ ẹ̀wọ̀n bá nàbí ṣe lo fáyìn rọ̀hún ó ṣe wá sí tẹnu ó tún ṣe wá sí ìṣe. ẹlẹ́ẹ̀kẹta tí fáyìn rọ̀hún tí wá sí ò bá ṣiṣẹ́ wá ń ju rọ̀hún náà fi mọ̀ bọ̀ sí ẹ̀yìn àwọn lòdì tí wọn ò bá gbà láti jáwọ́ níbi ìbàjẹ́ afọ abdullahi ibn abbas kọlọmọba kọba ayọ ní wọn wọn ń pè nìkan ní abu duha ó ní hadathana ibn abbas radiyallahu anhu ó ní àfọwọ́ ibn abbas ó bá wa sọ̀rọ̀ ó ní asbahna yawman oníjọ́ kan tá a jí wà ní sáà ònàbí sallallahu alaihi wasallam yabkin gbogbo àwọn ìyàwó ànábì bá bú sẹ́kún wọn sunkún inda kulli mura'atin minhunna ahluha ọ̀kọ̀ọ̀kan nu wọn àwọn fámìlì rẹ̀ wọ́n ti dé wọ́n wà pẹ̀lú wọn. ó ní fadakhaltu al-masjid fàyídà huwa mal'an minan nas ó lè ń bá wọn mọ́ mọ́sálásí mo rí kí mọ́sálásí kún fáwọn èèyàn oníkálukú ti dé pé kí ló ń ṣẹlẹ̀ nínú ilé ànábì sallallahu alaihi wasallam táwọn ìyàwó rẹ̀ ń sunkún báyìí afọ́n Umar bá dé ó ní Umar fasayda ila nabi sallallahu alaihi wasallam fahuwa fi uliyyatin lah onígbà tó dé ànábì ti lọ dúró sí òkè bí òkè ilé òlíyà yìí ó ní àyè kan tí wọ́n máa ń mọ sí òkè ilé tí wọ́n máa ń kóúnjẹ pamọ́ sí ìbẹ̀rẹ̀ ànábì lọ Si fasalama عليه فلم yujibu أحد أفا umaru salama ọgbọkẹni kankan dáhùn ó salama lẹ́ẹ̀kejì ẹni kankan dáhùn ó salama lẹ́ẹ̀kẹta ẹni kankan dáhùn bó jẹ́ pé àwọn afa tí wọ́n máa ń ṣàlàyé ìmọ̀ hadith wọ́n ní kì í ṣe sálámà ni torí pé lèèyàn bá sálámà gbọ́dọ̀ dáhùn wọ́n ní wàá wà yẹ staazen ó gba ìyọ̀ǹda ni kò rẹ́ni fún ní ìyọ̀ǹda fanada bilala nínú rìwáyà yìí wọ́n ní umar ni wọ́n pe Bilal nínú rìwáyà míì wọ́n ní fanadahu Bilal wọ́n nílé ìlọ́wọ́ akọrọ àfáwà Bilal ó wá pe àfáwà Umar bin Khattab fadakala ala nabi sallallahu alayhi wa sallam báyìí ni àfáwà Umar fi wá wọlé lọ bá nabi sallam faqal òun atalaqta nisaak ó nílò òjíṣẹ́ Ọlọ́run atalaqta nisaak sóò kọ àwọn ìyàwó rẹ̀ sílẹ̀ ní faqala anábìnrin rárá mi kọ̀ wọ́n sílẹ̀ walakinni a'laytu minhunna shahra mo kàn búra pé màá jìnnà sí wọn fún odidi oṣù kan famakara tis'an wa ishirin anabi sì lo ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n thumma nazal anabi wa sọ̀kalẹ̀ níbi òkè tó wà yẹn fadakala ala nisa'i ìgbà náà lànàbì tó wà bá wọn ṣe ó dá wọn sallallahu alayhi wa sallam akhrajahu nasai tí a bá tún wọ ìpele yìí nísìnyí ẹ rí i pé hajuru nìyẹn wàjúrò ó ná fìlìmọdọjì tí obìnrin ò bá gba àtúnṣe pẹ̀lú wáàsí ẹ̀yàn lódì pẹ̀lú àníyàn pé ẹ fẹ́ túnṣe ni o kìí ṣe pẹ̀lú àníyàn fífara ní. a rí i pé ar-rijalu qawwamuna 'ala an application rẹ̀ lílò rẹ̀ á bá ní pípé lára anábìwá muhammad sallallahu alayhi wa sallam. akálàṣe anábì sallallahu alayhi wa sallam ànábì ò lo ìpele ẹlẹ́ẹ̀kẹta pé wádìrì bòhún ẹ̀nà wọn ànábì ò lò ó ìyẹn túmọ̀ sí wípé ànábì jẹ́ ká mọ̀ wípé kò sí nínú àwọn ẹni ẹ̀ṣà nínú àlẹ́hùnmọ̀ yìí àwọn tí wọ́n bá máa ń na ìyàwó wọn ìdí mi tó fi jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam àlè rí àpẹẹrẹ pé dọ̀rọ̀bá zẹ̀wòjẹ̀ta fúnà ìyàwó rẹ̀ ṣùgbọ́n fáìn ìròhùn ṣe wá sí fún wọn wáyé ìròhùn náà fi mọ́ bọ́ọ̀dì pa wọ́n tì nígbà tí gbémagbéma àwọn ìyàwó ànábì sálàmù pọ̀ ànábì pa àwọn ti fọdìdì oṣù kan àbí ọjọ́ mọ́kàndínlọ́gbà so eléyìí náà ó ń bẹ nínú ojúṣe ọkọ àròjẹ alukọ amúnà alànìsà torí pé n tó fi ń jẹ́yàwó lábẹ́ rẹ̀ náà ni pé kò ṣe kí ni kò tún ṣe. ẹlẹ́ẹ̀kejì himayatul mar'at wa dabbu anha kí ọkùnrin kó dáàbò bo ìyàwó rẹ̀ níbi gbogbo nǹkan tó lè fa àbùkù sí obìnrin lára gbogbo tó lè ta àbùkù sí aṣọ àlàyàwó ẹni ọkọ gbúdọ̀ fara di kábùkù má bàa kan ìyàwó èèyàn. ani Nu'man bin Bashir radiyallahu anhu afawa Nu'man bin Bashir kọlọ̀nkọ bá a yọnu sí. qala jaa Abu Bakr yastadin ala nabi sallallahu alayhi wa sallam. wọ́n ní dọ́kà fún Abu Bakr wá sílé anabi sallallahu alayhi wa sallam wọ́n ń gbà yọ̀ǹda láti wọnú ilé lọ bá nàbì gẹ́gẹ́ bí bàbá ìyàwó òjíṣẹ́ ọlọ́run fàsẹ́mi àáyíṣà afọ abakiri fàsẹ́mi àáyíṣà ta wọ́yà rọ́ọ̀fẹ́ àtúnṣe ta alárọ̀ṣù sọ̀lá àṣàlẹ̀ wọ́n wá gbọ́ tí ìyàwó àáyíṣà tó ń pariwo ariwo rẹ̀ yìí ó bo ọ̀rọ̀ ànábì mọ́lẹ̀ fàádìnnàlà fàdákàlì ànábì wọ́n wọ́n yọ̀ǹda sọ́lá sọ́lá fábà àbákẹ́rẹ́ wọ́n bá wọlé ìgbà tí wọ́n wọlé tán báyìí tí wọ́n rí tí ìyàwó àṣà ń pariwo bí ànábì lérí sọ́lá sọ́lá fàkọ́lá yabnata ummi ruman afa abákẹ́rẹ́ mo pè ìwọ ọmọ ummu orúkọ ìyá ìyá wa ló ń jẹ́ ummu ruman wọ́n ní mo ìwọ ọmọbìnrin ummu ruman watanawala àtẹrfàáyínà sọ́wọ́tẹ́kì ala rasulillah sọ́lá sọ́lá ṣé ọ fẹ́ pariwo lé òjíṣẹ́ ọlọ́run ọba lórí ni ìgbà tí wọ́n fẹ́ mú ìyàwó àṣà láti bá wọn wí fàhálà nàbí yorùbá iná hó wà bẹ́ẹ̀ náà sàdédé lànàbí kó sáàrin wọn ànàbí ò fẹ́ kí sọlá ọ̀sọ́lá kí àfọ àbákiri ó bá ìyàwó àṣà wí torí pé àfọ àbákiri ti múra àti síwọ́ sókè láti bá wọn wí kí á ànàbí kó sí àárín wọn kí lànàbí ṣe himayatan ana aisha wọn fi protect ìyàwó aisha wọn ò fẹ́ kí bàbá wọn kan bá wọn wí. qala falamma kharaja Abu Bakr gbàtí àfa Abubakar wá jáde ja'ala an-nabiy sallallahu alayhi wa sallam yaqulu laha yataraddaha yataraddaha àfa àníbù Muhammad sallallahu alayhi wa sallam wọn wá bẹ̀rẹ̀ sí ní bá ìyàwó Aisha sọ̀rọ̀ lẹ́ni tó ń fẹ́ tù wọ́n lójú lẹ́ni tó ń wáyọ̀ nù ìyàwó Aisha àníbù wa ni ala tarayni anni qad hultu bayna ar-rajuli wa baynik wọ́n ní rẹ̀ Aisha ò wá rí pé mi ìdí kọkùnrin kọjọ níyà èmi ni mo dá láàrin ìwà àtọkùnrin àníṣe asálàmù sọ pé bàbá rẹ̀ kí la fẹ́ mú jáde nínú eléyìí fẹ́ mú jáde ńbẹ̀ ni wípé tó bá fi mú sallallahu alayhi Aisha látọ̀dọ̀ bàbá rẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí báwo wá ni ọkùnrin aráàta tí ó lẹ́tọ̀ọ́ láti lè gbénu ókè sọ̀rọ̀ síyàwó rẹ̀ nítàbùkù tó sì wàá lajúlẹ̀ tó ń wò ẹ jẹ́ ká mú ẹ̀kọ́ lára anabi sallallahu àwọn ìyàwó wa àpọ́nlé wa ni wọ́n iyì wa ni wọ́n jẹ́ bàbá tó lẹ́tọ̀ọ́ láti bá ìyàwó Aisha wé síbẹ̀síbẹ̀ anabi ò fààyè rẹ̀ lẹ̀ láìfi lè mọ̀ wípé tó bá wá jẹ́ aráàta ń kọ́ àwọn tenant ojoojúmọ́ máa ń ná ìyàwó rẹ̀ tó bá sì dé òní àyìn tó tọ́ sí náà nìyẹn ìyàwó rẹ̀ ńlá làṣẹ káàkiri onígbèsè ń fa káàkiri nítorí pé òní ń sanwó ilé òní ó sanwó sukú ọmọ ó tiẹ̀ bìkítà àbùkù tó ń kàn án ìyẹpẹrẹ tó ń kàn án nínú ojúṣe rẹ̀ ìtumọ̀ ar-rijal qawwamuna 'ala an-nisa òun náà ni kò protect dáàbò bo ìjọmọlúàbí rẹ̀ dáàbò bo ẹ̀sìn rẹ̀ eléyìí àrílára ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àdéhùn ní parí lẹ́yìn rẹ̀ afa arákùnrin bá tún padà wá fasádàna àlehì fọwọ́jẹ́dẹ̀hu yòdọ̀ ṣekúha wọ́n ti rí pàánù sallallahu alayhi wa sallam àti yàwó Aisha wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jọjọ́ rẹ́rìn fa'adina lahu afa abakar bá tún gba yọ̀ǹda pé ṣé mo lè wọlé anábì bá yọ̀ǹda fún wọn kan wọlé afa abakar wa ni ya Rasulullah ìrẹ òjíṣẹ́ Ọlọ́run ọba àṣìríkàní fi sílmìkùmá kàmá àṣìràkùtùmáàní fi hàrìbìkùmá ẹ wá ẹgbẹ́ kẹ́mi náà bá yín dá sí àlàáfíà tí mo bá láàrin yín tẹ́ ń rẹ́rìn tẹ́ ń ṣàwàdà ẹgbẹ́ mi náà bá yín dá sí torí pé níjọ́ òní tí mo wá orí ìjà ni mo bá yín dá sí ìjà ẹjẹ́ bá yín dá sí àwàdà tẹ́ ṣe yìí náà àwọn afáàmù jáde ń bẹ̀ wípé ọ̀rọ̀ ọkọ àtìyàwó ó ṣòro dá sí bàbá rẹ àtìyàwó rẹ kékeré wọ́n ní gbólóhùn aṣọ o sì lọ gbáyàwó bàbá rẹ létí bàbá rẹ ó sọ fún ọ pé òun ò rán ọ níṣẹ́ o a kì í dá sí ọ̀rọ̀ lọ́kọláya tayọ àlà ẹ̀rì pé wàtáfà abákùrẹ́ tí wọ́n ní kí wọ́n máa lọ nígbà tí wọ́n padà dé àwọn tí wọ́n ń jà láìpẹ́ wọ́n ti ti ń bẹ̀rẹ̀ sí ń bára wọn rẹ́rìn so eléyìí òde kan ti mímọ̀ fún wa wípé anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi a máa dáàbò bo àwọn ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ojúṣe ọkọ bákan náà ìgbà tí ànábì sọlá àṣálà tó ń bẹ lórí ìrìn àjò pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ tí ma nínú ẹni tí máa ń tu ọkọ̀ níta àgbàlérò pẹ̀lú ọkọ̀ ó ní àwọn nǹkan àgùn kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ẹṣin ó wá ń tù lọ ó ń ní ti eré tó ń sáré àwọn ìyàwó òjíṣẹ́ ọlọ́run tán wà ní haudach tán wà ní ẹ̀yìn ẹṣin bí ẹṣin yìí ṣe ń ànábì wa ni ya anjasha ruwaidak bil qawarir rẹ anjasha tó ń tu àwọn ẹ̀sìn eré rẹ ti pọ̀ jù pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn in tó lè tètè fọ́ tó kó sẹ́yìn kí ni nǹkan náà ó náà làwọn obìnrin ẹ tún wo bá nàbí ṣe tún ṣàkólé kan àmójútó àwọn obìnrin wọn sáré pọ̀ torí pé àwọn obìnrin ló gbé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ká mọ̀ wípé tá a bá ń sọ pé ar-rijal qawwamuna 'ala an-nisa ni ká protect àwọn ìyàwó wa ká dáàbò bò wọ́n ibi tó lè àbùkù lè kàn wọ́n àwa ni ká sáyà gbàǹgbà ń bẹ̀ kó kàn wá ó dáa ju kan àwọn ìyàwó wa lọ. bákan náà ẹlẹ́ẹ̀kẹta mulāṭafatu ar-rajul bil kí ọkùnrin kó máa bá ìyàwó rẹ̀ gbé ìgbésí ayé ìfọ̀kànbalẹ̀ kí wọ́n jọjọ fararora kí wọ́n jọjọ fọkànbalẹ̀ síra wọn kó má jẹ́ pé tọkọ bá wọlé àyàyàwó máa já àti lè béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ ọkọ ẹ̀rù ó máa bà á àti lè pé kó àyà yóò máa já ni eléyìí kò sí nínú ìròyìn ọkùnrin dáadáa anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábì máa ń pè ìyá wa aṣa pẹ̀lú àwọn oríṣiríṣi orúkọ bí kánábì ó wípé aish ànábì ò ní pe tán ànábì ò ní ya aish ànábì ò ṣọtìn orúkọ rẹ̀ àbíká ànábì ò ní humaira humaira irú èyí ló jọ kéèyàn máa pè ìyàwó rẹ̀ ní sweetheart àbí kó tún máa pè ní ya anura qalbi àbí kó máa pè ní ya samurata fuadi gbogbo àwọn orúkọ títúmọ̀ rẹ̀ dáa olólùfẹ́ mi ọ̀wọ́n ọkàn mi ìfẹ́ mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹni tó bá ń sọ eléyìí lénìí kì í ṣe àṣà ìbò àṣà anábì sallallahu alaihi wasallam ni súnà rẹ̀ ni anábì máa ń pè àwọn àṣà níyà aish ó máa ń pè ní humaira ìtumọ̀ humaira ó náà lẹni tó pupa tó mọ́ lára tára rẹ̀ mọ́ tónítóní pupa rẹ̀ yóò túrò papọ̀ mọ́ funfun lànàbì máa ń pè ní humaira lẹ́ẹ̀fì pé nǹkan tó jẹ́ ẹ̀wà lára ìyàwó ẹni àbí nǹkan tó jẹ́ ń tó lòun bá fi pọ́nlé téèyàn bá fi ń pè é inú rẹ̀ náà máa dùn nínú ojúṣe ọkọ òlélẹ̀ yìí wo ló ti pe ìyàwó rẹ̀ ní sweetheart níjọ́ wo ló ti pe ìyàwó rẹ̀ ní habibati níjọ́ wo ló ti pe ìyàwó rẹ̀ ní kúrọ̀tà àìní àbí kọ́ máa pè ní ìyá àlàjì ìyá àlàjì ìyá mọ́rọ̀mọ́rọ̀ màkẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó díẹ̀ káàtó a gbúdọ̀ jẹ́ kí mùlátọ́fà wà kí obìnrin kí wọ́n máa fíìlì wípé ọkọ àwọn làwọn wà pẹ̀lú ẹni tó nífẹ̀ẹ́ àwọn ká máa fi ìfẹ́ hàn nínú ìtumọ̀ ar-rijal qawwamun 'ala an ká pè wọ́n ní orúkọ tó rẹwà. bákan náà nínú òṣìṣẹ́ anásọ́là sọ́là ní al-musabaqah anábì máa ń ṣe competition pẹ̀lú ìyàwó rẹ̀ pàápàá jùlọ ìyàwó Aisha wọn ò jọ sáré bó o bá tiẹ̀ lè ṣèyàn gbogbo àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ lè mọ ju pílò síra yín nínú ilé láti lè jẹ́ kó mọ̀ wípé o nífẹ̀ẹ́ rẹ̀ láti lè jẹ́ kó mọ̀ wípé ó ka ọ̀rọ̀ rẹ̀ náà kún. bákan náà lábẹ́ ilé yìí musharakatu ta'am wa sharab kájọ jẹun pẹ̀lú ìyàwó ẹni kájọ mu pẹ̀lú ìyàwó ẹni kódà anabi sallallahu alaihi wasallam tí anabi bá mu nǹkan ibi déédéé ibi tànàbí ti mú ànábì ó tún gbé fún ìyàwó àṣà àkókò náà ó tún mú níbẹ̀ tànàbí bá jẹ nǹkan kan níbi nǹkan yóò tún gbé sí ìyàwó àṣà lẹ́nu pé kò náà jẹ́ gbogbo eléyìí nínú àwọn ojúṣe ọkọ ní ti máa ń mú ìfẹ́ wá nínú ilé ní eléyìí wá èyí ni kọ́kọ́ ànábì sallallahu alaihi wasallam kódà kánàbí wà nínú àwẹ̀ ànábì tó máa ń kíìsì ya kì í ṣe pé ẹjọ́ wà lórí ibùsùn ọkàn wọnú ilé kò tìbí iṣẹ́ dé kò kíṣẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú ìtumọ̀ ar-rijalu qawwamun 'ala an-nisa' gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam ṣe ṣe bákan náà wa kana yumazi'u zawjati anabi máa ń ṣàwàdà pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ nínú ilé máa ń ṣàwàdà pẹ̀lú wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí kì í ṣe pé kọkùnrin ó jẹ́ ẹni tó le kókókó ìgbà míì ń bẹ tíyàwó bá wo ọkọ níta yóò rí pé ẹni tó ń rí níta yìí ó yàtọ̀ sẹ́ni tóun àti ẹ̀jọ̀ wà nù ilé látara pé tó bá kọ́kọ́ wà wà nù ilé gbogbo ń tọkọ jẹ́ níta òun ọkọ àgbàgbẹ́ tó bá ti wà pẹ̀lú ìyàwó rẹ̀ nù ilé kì í ṣe ọkọ gidi lẹni tó ń bá ìyàwó rẹ̀ lò gẹ́gẹ́ bó ṣe ń bá àwọn tó ń bẹ níta lò gbogbo àwọn nǹkan wọ̀nyí arínú ṣiṣẹ́ bíi anabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lórí àgbọ́yé ar-rijalu qawwamuna 'ala an-nisa. bákan náà nínú ìtumọ̀ ar-rijalu qawwamuna 'ala an-nisa al-infaqu 'ala al-ahl kéèyàn ó jẹ́ ẹni tí yóò máa gbọ́ bùkátà lórí àwọn ará ilé rẹ̀ torí pé Ọlọ́hun Ọba ní wa bima anfaqu min amwalihim nínú tí ẹ fi ní àjùlọ lé àwọn obìnrin ìlérí tá a fi gbà wípé ẹ̀yin ni aláṣẹ lórí wọn ó ní í ṣe pẹ̀lú ìnáwó gbígbọ́ bùkátà lórí àwọn obìnrin wọ̀nyí anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábì kò kéré níbi máa gbọ́ bùkátà lórí àwọn ìyàwó rẹ̀ afọwà umar kọlọmọ bá kó bá a yọnu sí wọn gẹ́gẹ́ bó ṣe wà nù tíra afọwà imam bukhari kọl nkanat amwalu bani nawir àwọn bànú nàbír àwọn kọ̀bílátù yahudiya ni wọn yahudi ni wọn nígbà tí wọ́n kúrò nínú ìlú Madina kò sẹ́ni tó lé wọn àwọn fúnra wọn ni wọ́n jáde kúrò ń bẹ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n kó sílẹ̀ yìí kì í ṣe ghanima alifẹ́ìhù ni wọ́n máa ń pè àwọn nǹkan ọ̀rọ̀ ogun tó ṣe pé ogun ò wáyé tó fi tán fi rí náà pè ní alifẹ́ìhù àwọn nǹkan wọ̀nyí àwọn ìpín tó jẹ́ ti ànábì sallallahu alaihi wasallam níbi nǹkan yìí wa kana yunfiq ala ahlihi yunfiq ala ahlihi nafaqatan sanatihi hmm? wa kana yunfiq ala ahlihi nafaqatan sanatihi. ànábì sallallahu alaihi wasallam ànábì ń ná nínú àwọn nǹkan wọ̀nyí ìnáwó expenses odidi ọdún kan ànábì mu nínú ẹ̀ láti lè fi tẹ́kì àwọn fámìlì rẹ̀ fún ìdí ọdún kan ó yọ ọ́ bẹ̀ ìyókù tó kù wà má súnmọ́ yéjì alùmọ̀ bákìyà fèsìlá wàlùkùrá ọ̀dọ̀tàn fi sabilillah àwọn èyí tó wá sẹ́kù bẹ́ẹ̀ ànábì fi ra nǹkan ogun ànábì sì fi ń tọ́jú ẹṣin hm, ẹṣin táwọn ẹṣin asálàmù tí máa gùn lọ́sọ̀jọ́ ogun ànábì fi ń tọ́jú ẹ̀ so èyí ń túmọ̀ sí wípé nítorí filimu lè mú ànábì sallallahu alaihi wasallam kíìpù owó odidi ọdún kan láti lè fi gbọ́ bùkátà lórí àwọn ará ilé rẹ̀ kí wàá ní àwa fẹ́ gbéra wa tí o ò lè fọwọ́ gbáyà wípé láàrin oṣù kan o plan láti gbọ́ bùkátà lórí ìyàwó rẹ̀ tòrúkọ́lọ́ wọn bá ní wọ́n bímọ àǹfọ́kú min amwalihim níta fi jẹ́ aláṣẹ lérí àwọn obìnrin yìí ìnáwó tẹ̀ ń ná lórí wọn ò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ojúṣe ọkùnrin láti gbọ́ bùkátà lórí ìyàwó ó kù sí abẹ́ ìtumọ̀ ar-rijalu qawwamun 'ala an-nisa. bákan náà nínú àwọn ẹlẹ́ẹ̀karùn-ún eléyìí tí a mọ̀ sí lábẹ́ ìtumọ̀ ar-rijalu qawwamun 'ala an-nisa gẹ́gẹ́ bí anábìwá muhammad sallallahu alayhi wa sallam bá nàbì ṣe lò ó òun náà ní ká máa pa àwọn ìyàwó wa láṣẹ ká má fi wọ́n lójú lẹ̀ nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ jù àbí tí wọn ò bá tiẹ̀ náà ní ìmọ̀ tẹ̀láṣẹ ọlọ́run àbí àwọn nǹkan tó jọ̀ràn yàn lé wọn lórí tó yẹ kán ṣe nídìí ẹ̀sìn obìnrin mi tọ́ba ẹja lọ gbọ́ wá sí ó ti rẹ̀ ń ọkọ̀ ògbúdọ̀ gbá ti ń sọ yẹn gbogbo ọ̀nà tí gbígbọ́ wá sí yìí fi rọ̀ lọ́rùn ojúṣe ọkọ ni láti ṣe fún tí àtìlẹ́mọ̀ gbọ́rọ̀ ọlọ́run tí ó fi rọrùn fún ẹ̀yẹ́jà wọnú al-Qur'an ní suratul Ahzab Quran chapter thirty three verse thirty two to thirty four ọlọ́run bá ní bisimilahi rahman rahim yá nisa anabi ọlọ́run ni mo pe ẹ̀yin ìyàwó anabi sallallahu alayhi wa sallam lastunna ka ahadi min nisa ini taqaitun a kò lè fi wé ẹnikẹ́ni nínú àwọn obìnrin lókùrúgbà tẹ́ bá ti bẹ̀rù ọlọ́run fala taqda'na bil qawl ẹ má máa dùn tẹ́ bá ń sọ̀rọ̀ fayatma alladhi fi qalbi imarad kí àwọn èèyàn kan tí àìsàn ń bẹ nínú ọkàn wọn ká má bàa máa lérò kérò sí ní wa qulna qawlan ma'rufa ọ̀rọ̀ tó dára ó ní kó máa jáde lẹ́nu yìí ẹ wo bí ọlọ́run bá ṣe ń tún àwọn ìyàwó ànábì ṣe so ìyẹn túmọ̀ pé àríkọ́ṣe dáadáa lẹ jẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ ìyàwó mùsùlùmí àríkọ́ṣe lẹ gbúdọ̀ jẹ́ ládùúgbò àríkọ́ṣe lẹ gbúdọ̀ jẹ́ nínú ẹbí ìdí nìyẹn tí ọkọ gbúdọ̀ máa fi tún yín ṣe kí àwọn míì náà lè máa gbà tuntun ṣe látara yín ọlọ́run bá ń tún àwọn ìyàwó ànábì sálàmù ṣe nítorí pé àwọn nìyà wa ọlọ́run fọlá takọ̀dá níbi kọ́wé ẹ má máa sọ̀rọ̀ kẹ́ ẹ máa dùn ohun nítorí pé bẹ́ẹ̀ jẹ́ ìyàwó òjíṣẹ́ ọlọ́run àwọn èèyàn míì tí àìsàn ń bẹ lẹ́nu wọn wọ́n lè máa lérò kérò sí tí ọlọ́run bá lè so ilé fáwọn ìyàwó ànábì sálàmù tí wọ́n jẹ́ ìyá àwa mùmẹ́ni báwo wá níyàwó tèmi báwo níyàwó tiẹ̀ tó lè máa kọ́ṣọ́ níyàwó rẹ̀ pé hmm, bó ti mi ìfẹ́ kó sọ̀rọ̀ mẹ́yìn mi fẹ́ kó sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yẹn mi fẹ́ kó dùn bó ṣe ń sọ̀rọ̀ yẹn ohun rẹ̀ fitina wà bẹ́ẹ̀ tọ́lọ̀ bá lè sọyún fáwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam bí ó kà á fún wọn ojúṣe ọkọ náà ni wípé kéèyàn ó máa kí ìsíyàwó èèyàn níbi àwọn nǹkan tó lè máa jẹ́ kí àwọn eléròkèrò àwọn tí àìsàn ń bẹ nínú ẹ̀mí wọn ká má máa nítàn máa tí ò dá sí ìyàwó rẹ̀ lórí fóònù téèyàn bá kọ́kọ́ sí fóònù rẹ báyìí àwòrán ìyàwó rẹ ló wà níbẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò sí nínú ar-rijal qawwamuna 'ala an-nisa àbóǹjẹ̀ ń ṣíà píkítsọ̀ ìyàwó rẹ káàkiri lórí social media ẹlẹ́ẹ̀kejì wàkúlùnà qawlan ma'rufa ọlọ́run ní ọ̀rọ̀ tó dáa ní kẹ́ ẹ máa sọ waqarna fi buyutikunna ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn ẹ̀yin ìyàwó ànábì ẹ fìdí mọ́lé yín ẹ jẹ́ kí ilé yín kó gbà yín wàlá tabarrujna tabarruj al-jahiliyyati al-ula tí bùkátà bá wá béèrè fún pé ẹ fẹ́ jáde ẹ má máa jáde bí ìjáde ìgbà ìmọ̀ká àkọ́kọ́ Allahu akbar ìpìlẹ̀ ní wa qurna fi buyutikunna ẹ fìdí máa lè yín ẹ jẹ́ kí ilé ẹ jẹ́ kásìkò tẹ́ wà nílé pọ̀ tí bùkátà bá béèrè fún pé ẹ jáde wàlá tabarrujna tabarruj al-jahiliyyah al-ula ẹ má jáde láì lo jilbab ẹ má jáde láì lo ìmúra ẹ̀sìn ẹ má jáde bí ìjáde àwọn obìnrin aláìmọ̀kan àkọ́kọ́ wa aqimna as-salah tí anábì pa wọn láṣẹ kan máa kírun wa atina az-zaka tí zaka bá wo wọn kan máa yọ wa atina Allah wa rasula sọ fún wọn kan máa tẹ̀ láṣẹ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ innama yuridu Allah li yudhiba ankum rijsa ahlal bayt níṣẹ́ ni ọlọ́run ọba fẹ́ ṣe àfọ̀mọ́ ẹ̀yin ará ilé ànábì kúrò níbi ìdọ̀tí àtẹ̀gbin wàyùtàn hírókùn tẹ̀tẹ̀rọ̀ ọlọ́run fẹ́ fọ̀ yín mọ́ tónítóní wàkúrnà máa yutula fi buyuti kúrnà min ayati Allah wal hikma ẹ̀yin àwọn òjíṣẹ́ ọlọ́run ẹ máa ronú sí ní tán ké fún yín nínú ilé kùránì ọkọ yín ló ń kà ẹ̀yin náà ẹ máa ronú sí àwọn súnà al hikma ọ̀rọ̀ ọgbọ́n tànàbí ń sọ ẹ̀yin náà ẹ má jẹ́ ó jẹ́ para àta nìkan ni ó máa ṣàǹfààní ẹ má máa wò kó ṣe fọkọ wa ni ọlọ́run ní ẹ̀yin ìyàwó àníṣàlá ẹ̀yin náà máa ronú sí Qur'an tó ń kà nínú ilé yín àti sunna òjíṣẹ́ ọlọ́run inna Allaha kana latifan khabira torí pọ́lọ́run ọba ọba aláàánú ọba tó ń fún yín ní ìròyìn àyà yìí ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé nínú ojúṣe ọkọ òun náà ni ká máa fòwúrọ̀ àwọn ìyàwó wa láti ṣe dáadáa lójú ọ̀nà ọlọ́run kódà èèyàn máa fòró ìyàwó yẹn láti náwó sójú ọ̀nà ọlọ́run ṣe sọ́dákọ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ òfin ọlọ́run ojúṣe ọkọ ni láti fòró ìyàwó ẹ̀ láti ṣe látọ̀dọ̀ ya wa zẹ́yìn kọ́lọ́run bá kó bá a yọnu sí wọn. wọ́n ní anabi àlẹ́ anabi wọlé tọ̀ mí jọ kan lẹ́ni tó ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ nínú wọ́n ní muhammadan wajhuhu wọ́n ní ànábì tají ó jí gìrì látọjú ohun lórúkọ kan ojú rẹ̀ pọ́n ànábì ní la ilaha illallah ànábì rẹ̀ sì ní sọ wọn àyàwó rẹ̀ ẹjí wọn ẹyà ẹyà ẹjí ẹjí ànábì sọ pé la ilaha illallah waylun lil arab min sharrin qad qatarat ànábì sallallahu alaihi wasallam pé ewu ègbé kó máa jẹ́ tàwọn ìran lárúbáwá kó máa jẹ́ ti lárúbáwá o nítorí wípé aburú kan ti súnmọ́ pẹ́kípẹ́kí ànábì nítorí wípé ibi àwọn yájúj àti májúj odi tí wọ́n fi dè wọ́n wọ́n ti rí i lu ní ìwọ̀nba bí ìgbà tí èèyàn ká ọmọ níka èèyàn méjì tí èèyàn ká papọ̀ ọmọ níka àtàǹpàkò àti fábẹ́là àpẹẹrẹ kékeré wọ́n ti dàlù bàtà nàbí wàá sọ eléyìí ìyá wa Zainab wa ni ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run ṣé ọlọ́run yóò pa wa rẹ́ ọ̀fíìnà sọ̀lẹ́hùn táwọn ẹni rí sì wà nù wa kọ́ọ̀lá náà anábì ní bẹ́ẹ̀ ni ìdá kásòrò làkàbà tó bá ti jẹ́ pé àwọn ẹni búburú ló pọ̀ ju ẹni rẹ lọ. ẹ rí i pé anábì tún jí lọ́gànjọ́ òru ó tún ṣe wáàsí fáwọn ìyàwó rẹ̀ nínú ìtumọ̀ ar-rijal qawwamun 'ala an-nisa njẹ́ o tiẹ̀ ronú jọ̀kan tó ṣe wáàsí fún ìyàwó rẹ̀ njẹ́ tiẹ̀ pàkíyèsí ìyàwó rẹ̀ gbogbo ẹ̀ náà ìjà ìjà ìjà ǹjẹ́ ó ṣe wá sí fún rí nínú ìtumọ̀ ar-rijal qawwamuna 'ala an-nisa gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam bánabi ṣe lò òní eléyìí níparí ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni tawji'ul mar'a wa irshaduha wa mushawaratuha kéèyàn ó máa fún obìnrin ní ìtọ́sọ́nà nǹkan mìíràn bẹ obìnrin ló ní nǹkan rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kọ́kọ́ tún lẹ́tọ̀ọ́ láti tọ́ sọ́nà pé ṣe báyìí má ṣe báyìí ìyàwó Maimuna ọ̀kan náà àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam ni anabi fún ní ẹrú bìnrin kan anabi fi ta lọ́rẹ ngbò wáyá sallallahu alayhi wa sallam níjọ́ tí anabi wá fẹ́ sùn ọ̀dọ̀ ìyàwó Maimuna ó ń sọ fún anabi sallallahu alayhi wa sallam ó ní asha'arta ya rasulallah anni a'taqtu kiri òjíṣẹ́ ọlọ́run ǹjẹ́ ò kíyèsí ò kíyèsí wípé ẹrú mi mo mà ti tú u lẹ̀ mo ti sọ́ di òmìnira ara rẹ̀ kọ́ọ̀lù àwọn fàáìd anábì ní ṣe lóòótọ́ kọ́ọ̀lù tìǹà ó ní bẹ́ẹ̀ ni kọ́ọ̀lù àmà ìnàkì láwọ àtọ́ ìtìhà àhwálík láwọ àtọ́ ìtìhà àhwálák kánà àọ̀dọ́mọlẹ̀ àjẹrìk rọ̀wáwò Bukhari anabi sallallahu alaihi wasallam anabi náà ah, ìbá sì dá èyí tó fi sọ́ọ̀dì òmìnira yẹn kó o sì fi ta àwọn ẹbí ìyá rẹ lọ́kùnrin kó o fi ta wọn lọ́rẹ ládàrẹ ọba tó pọ̀ ìyẹn túmọ̀ sí wípé nínú ojúṣe ọkọ òun ni ká tọ́ obìnrin wa sọ́nà ká gbà wọn nímọ̀ràn kódà lórí nǹkan tó ṣe pé àwọn ni wọ́n ní a tún lè tọ́ wọn sọ́nà lérí ẹ̀ pé ò ṣe ṣe báyìí ìyẹn làánú sọ̀rọ̀ ṣe fún ìyá wa Maimuna láàyè yìí láti lè mọ̀ wípé nínú ojúṣe ọkọ náà tún ni pé kí a tọ́ àwọn ìyàwó wa sọ́nà tá a bá rí i pé ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí ó lè má hàn sí wọn pé aburú wà ń bẹ̀ ojúṣe ọkọ ni pé ká pa kéèsì ọ̀fà má ṣe nǹkan báyìí ó ṣe ṣe báyìí ó ṣe ṣe báyìí nínú ìtumọ̀ ar-rijalu qawwamuna 'ala an-nisa òun náà lélẹ́yìí wà bákan náà kéèyàn ó gbà mọ́ràn lọ́wọ́ ìyàwó ẹni sí nǹkan tó burú bẹ́ẹ̀ nítorí anabi anabi gbà ìmọ̀ràn lọ́wọ́ ìyàwó salama nígbà sulhul hudaybiyah nígbà tí anabi sallallahu alayhi wa sallam ń sọ fún àwọn èèyàn wípé yẹn dìde lọ dú ẹran kò dìde anabi kò tó ṣe salama nígbà tá nàbí sàlàyé fún wọn sọlá sálám ìyàwó mùsàlámà wá gbé ká nàbí sàlám wọn wípé ìyá nàbí yàlla àtúnṣebò dàlẹ sọ fẹ káwọn ṣe ń tó wí ó kúròjù fún màlá tó kẹlẹm àhàdàn ní òun kẹlẹmà àti àtẹn harbud nàkà má bẹ́ẹ̀ ni ká sọ̀rọ̀ lọ́pọ̀ ẹran tiẹ̀ wàtẹ́dì wò hàlẹ́kọ̀k fàyà hàlẹ́kọ̀k pé ẹni tí ó bọ̀ fárí kó bọ̀ fọ́ rẹ̀ tó bá ti ṣe òyìnbó nínú àmì kọ̀wámọ̀ náà ni pé ká jẹ́ káwọn obìnrin káwọn náà ò rí wípé a kà wọ́n kún nìyí afọ̀rọ̀lọ̀ wọn agbàmọ̀ràn àwọn nǹkan tá a fẹ́ ṣe ká má jẹ́ kí tí wọ́n di sí i nínú ìtumọ̀ ar-rijalu qawwamun 'ala an-nisaa onílé jẹ́ afọ́wọ́ al ibn Hajar rahimahullah ìgbà tí wọ́n mú hadithi ìyàwó musalama yìí wá wọ́n wá sọ mu'allaqan wọ́n ní fi ìjàwásù mushawaratil mar'atil fọ̀ọ́dílà wọ́n láàrin inú hadisi yẹn wípé ó lẹ́tọ̀ọ́ ká lè gbàmọ̀ràn lọ́dọ̀ obìnrin wa pàápàá jùlọ obìnrin tó jẹ́ ọlọ́pọlọ púpọ̀ obìnrin àfáwà ibn Battal ní sọ́rí wọn sọ Bukhari wọ́n ní wà fi ìjàwáz mushawaratin nisa dawatil fadli wa ra'yi wọ́n láàrin mú jáde ń bí ewé pé gbọ́láyé ń bẹ̀ ká gbàmọ̀ràn lọ́dọ̀ obìnrin tó jẹ́ ọlọ́pọlọ pípé tó sì jẹ́ abiyì ẹni àpọ́nlé nínú obìnrin afárá Ibn al-Jawzi àwọn náà ni wàá máa mushawarati Rasulillah sallallahu alaihi wa sallam Ummu Salama wọ́n ní sẹ́rí bá nàbì ṣe gbàmọ̀ lọ́dọ̀ ìyá wa Ummu Salama wa qabuli qawliha tánàbì sì gba ọ̀rọ̀ rẹ̀ wọlé fa fihi dalilun ala jawazil amali bi mushawarati nisa' ìyẹn ni ẹ̀rí wípé a lè lo ìmọ̀ràn tí obìnrin bá fún wa ẹ jẹ́ ká wá wò ó ṣé inú ilé tó ṣe wípé ọkọ àti ìyàwó èdè ara wọn ò yẹra wọn síbẹ̀ ni wọ́n ti gbàgbọ́nràn láàrin lọ́wọ́ ara wọn so láti lè mọ̀ wípé ìtumọ̀ ar-rijalu qawwamuna 'ala an tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ kó yé wa nínú ìṣe bó ṣe báwọn ìyàwó rẹ̀ lò òun láàfin gbàgbọ́ yé ááyà yìí kì í ṣe pé kọkùnrin ọmọ lò wípé èmi la láṣẹ èmi lọ̀gá ìtumọ̀ ar-rijal qawwamuna 'ala an-nisa' pé ọkọ la láṣẹ lórí obìnrin ẹ ká gbọ́yé nínú ìṣesí anabi ṣe bá àwọn ìyàwó lè ẹni tí ó àyà yìí bó ti àti bó ṣe yẹ eléyìí a gbọ́ lálẹ́ ṣe wá láǹfààní àwọn ìta gbọ́ tẹ́lẹ̀ náà wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa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 so pẹ̀lú ilé tí a gbọ́ yàgbé Allah subhanahu wa ta'ala ó ṣe àtúnṣe ẹnìkọ̀ọ̀kan wa so a rí lè ṣàǹfààní gan jazakumullahu khair so lábẹ́ bẹ́ẹ̀ náà afọ àṣekà náà so a tó rẹ̀ nìkọ̀ọ̀kan wa náà ṣèkọ̀ kọ́ wa dárúkọ nǹkan kan lọ́wọ́ gbẹ̀yìn nípa pé àwọn kan táwọn bá wa sọ yìí so kò lè fẹ́ work kò ní fẹ́ ṣe ṣe nígbà tí ilé bá kún fún wàhálà láàrin lọ́kọláya so náà àwọn kan tí àwọn àlùwárí rẹ̀ bá wa ṣe tẹ́lẹ̀ lónà ní ìbá sọ nípa gbẹ́mi sí omi òtó láàrin lọ́kọláya so bí a ó nílá bí a láfta kíláàsì a tún rí ṣe ọ́díò yẹn tábà lè rí físítì òun náà ìnílá ìtàhálà ó ṣeéṣe kó tún ràn wá lọ́wọ́ so ẹ̀yàkùn làṣẹ kan náà so àwọn question wà nílẹ̀ ṣùgbọ́n bí a ní time sir. náà bísí mọ́lá. ṣùgbọ́n so ní ìbéèrè àti àkọ́kọ́ ó ní wípé pẹ̀lú àwọn nǹkan tí ẹ bá wa sọ so wọ́n ní wípé bóòlù obìnrin tó ṣe wípé èèyàn ń gbìyànjú láti tiẹ̀ gbìyànjú àti lu àwọn nǹkan kan nínú àwọn nǹkan tẹ́ bá wọn sọ yìí ṣùgbọ́n obìnrin yẹn ò gbọ́ bí alátara mímọ̀ ṣe wá so bí a ṣiṣẹ́ wá sí fóònù kó gba wá sí jìnnà sí eléyìí kò jìnnà sí irú obìnrin yẹn kí ni nǹkan tí èèyàn ti lè ṣe lórí alámọ̀rí rẹ̀ yóò dẹ̀ fẹ́ fọwọ́ kàn gẹ́gẹ́ bí àwọn kò tẹ̀lé bá a sọ yìí sáà kùnà náà. alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah àkọ́kọ́ ìpìlẹ̀ tí oníkálukú fi fẹ́yàwó pàtàkì. obìnrin tí a fẹ́ tá a ṣe wáàsí fún tí ò gbọ́ àkọ́kọ́ á béèrè pé ọ̀nà wo ni a fi ṣe wáàsí yẹn àkọ́kọ́ gbọ́dọ̀ bíra wa léèrè ẹlòmíì tó ń ṣe wáàsí fún ìyàwó ẹ̀ bó ṣe ń ṣe wáàsí òun ọ̀nà tóbìnrin òfin ní gba wáàsí òun gan ló fi ń ṣe é nígbà tó bá ń sọ fún ìyàwó ẹ̀ pé tọ̀ òkúkú ní gbọ́ hmm, etí ẹ ti di sọ̀rọ̀ ọlọ́run etí ẹ ti di sọ́nà àná gbogbo ètò ń sọ òun kò ní gbọ́ náà àgbọ́dọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ ọ̀nà wo la fi ń bá a sọ̀rọ̀ ọlọ́run báyìí tó bá dàbẹ́ ni pé ìtàn sọ fún kò yé ẹjá tó fún láǹfààní kó gbọ́ wá sí àwọn tó tún nímọ̀ jù wá lọ ẹ̀fún ni wá sí àwọn àfáà tó jẹ́ àfáà súnà kó gbọ́ bóyá náà ń lè fi yẹn ṣe sábàbí àtúnṣe rẹ̀ tí a bá ṣe yẹn tí ò ṣiṣẹ́ káyàn lòdì obìnrin ọkọ tí ó yan obìnrin lòdì tí òdì yẹn ò ní ìtumọ̀ ó náà lọkọ tó bá ń ṣojúṣe bó tó àdìbò ṣe yẹ nítorí pé wà tó yàn lódì gan òkulẹ̀ sójúṣe rẹ bíbẹ rẹ bí aláìsí náà so ọkọ tó bá ń sojúṣe bó ti tọ́ àti bó ṣe yẹ lórí ìyàwó tí ó bá yan ìyàwó lódì ìṣẹ́jú mẹ́wàá péré obìnrin náà yóò mọ̀ lára so ó diun kápátì a máa tètè tún obìnrin ṣe nígbà tí ọkọ bá jẹ́ ọkọ tó sojúṣe ṣùgbọ́n àìsojúṣe ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kò jẹ́ kí sí pípọ̀ méjì kọjá onítumọ̀ káwọn ọkọ tó lójúṣe náà ni tó tún ṣe tóbìnrin ọ̀nà ní eléyìí ṣe bí ìpàṣẹ àwọn kan ni wọ́n gbà fẹ́ra wọn pé àwọn yìí kàn bá wọn dá sí láti ṣe àtúnṣe torí pé n tó ń sọ tí ò gbọ́ òun ó tún lè gbọ́ lẹ́nu ẹlòmíì àwọn tí wọ́n bá sì bá yín dá sí wọn ò mọ̀ ta la láṣejù ta láṣe tó láàrin ẹ̀yin méjèèjì kó tó di pé wò ó wàá lọ òfin ọwọ́ rẹ pé o fẹ́ máa bàjẹ́ o fẹ́ máa lò rárá jẹ́ káwọn ọlọ́pọlọ pípé fábàásù hákàmà min ahlihi wà hákàmà min ahliha ẹ jẹ́ káwọn ọlọ́pọlọ pípé ó tún dá sọ̀rọ̀ kí wọn ò lè tọ́ yín sọ́nà lórí àlámọ̀rí náà sọ̀rọ̀ àwọn béèrè yìí tó bá tún wá lòyún tí ò ṣiṣẹ́ kéèyàn wá bí àáfà ní béèrè pétọ̀ ọ̀rọ̀ ọ̀nù lé òun báyìí báyìí báyìí ni ìgbésẹ̀ wo ni kò ń gbé so mo rò pé ọlọ́run ṣàánú wa pẹ̀lú àwọn àfáà súnà tí wọ́n lè tọ́ wa sọ́nà lórí àwọn agbọ́n yìí kí ọlọ́run bá subhanahu wa ta'ala kó mọ̀ sí àkókò ẹnì kọ̀ọ̀kan wọn. bákan náà ọ̀pọ̀lọpọ̀ àdúrà lẹ́yìn náà máa ṣe kí ọkọ náà sì jìnnà sí ẹ̀ṣẹ̀ àfáà wa al-Fudail ibn Iyad wọ́n ní táwọn bá ń ṣe lọ́hùn ní táwọn fi tètè máa ń mọ̀ náà ni wípé gbogbo nǹkan tí ń bẹ ní sàkáání àwọn náà kò ní gbọ́rọ̀ sáwọn lẹ́nu ìyàwó n'i ní kódà hata alfa'ar ọ̀fàn tó ń bẹ ẹnu ilé wọn máa dá lérú so àmì pé ó dàbí ẹni pé àwọn náà sọ̀lọ̀ so kọ̀kọ́ náà kọ́kọ́ yẹrẹ ọ̀ pé nítorí fún mọ́bìnrin má gbọ́rọ̀ ṣé kìí ṣe kémi náà gbọ́rọ̀ sọ̀lọ̀ lẹ́nu so kọ́lọ́mù bá kí o tún wá ah, kò sí عليكم نعم الحمد لله جزاكم الله خير أهلا جزاكم الله خير نعم. سبحانك اللهم وبحمدك